abala tá tún wà báyìí abala kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìlú mọ̀ọ́ká tí a gbé wá sórí ètò Miliki Express lọ́sẹ̀ mo sọ fún yín pé ẹni tí mo mú wá fún yín ẹ máa wọ̀ pé kí ló ṣẹlẹ̀ bí ń bọ̀ bí ló ti lọ mú bọ̀ dá ìwà fún wa bí ló ti lọ máa ń tibà fún pé mi fẹ́ já yín sí ni o bí ọkùnrin ni bóyá obìnrin ni mi ní já yín sí àmọ́ tẹ bá ti wá rí àlejò wa ẹ mú ẹni tí wọ́n jẹ ẹ ká lọ gbọ́ ohun tí wọ́n ní fún wa à ń bọ̀.